right my people welcome back onto this channel well my people one thing about this life is that you should try as much as possible to be the man of your word and at the same time you should endeavor to do good i always know repeat this i've been retreating on this that doing good is a good business well, and uh, what are we talking about? Talking about the Oduduwa Nation agitation. No going back. Yes, and then as it is right now, Chief Sunday Igboho is still in no detention of the Benin Republic. And uh, right now, this matter is against the president of Benin Republic. And then right now, as we speak, hmm, the people, most especially the agitators, from the diaspora. This set of people are no longer happy with the situation on ground. What is that thing that is still holding Chief Sunday Igboho in Benin detention? What offense has he committed? All right, up oh, and then as it is right now, the Benin Republic president talking about President Patrick Stallone Patrice Talon right now is in trouble because the people, the agitators right now, have not taken it upon themselves that no, after which he had listened, he had heard different audio sent to him about releasing Chief Sunday Igboho. Yes, hmm, he still keeps adamant that no way simply because the no Nigerian government I don't know what they must have given to him and right now these people the agitators from the diaspora they have spoken at length they have spoken at length I'm going to release their audio right now then you will understand oh my goodness this is to tell you that no mom no going back this set of people are not joking Chief Sunday Igboho must be released in no time or else oh my goodness or else oh my god this man you are playing with fire all right my people listen to Ààrẹ Hamoruf on this one. ọba wa ni ọ̀gá kí náà tiẹ̀ pé náà lè máa ní ibà ìyá pọ́n lé torí tó o bá Yẹ́misí màá pọ́n ẹ lé ìwọ tó o bá pọ́n mi lé màá kún ẹ lábùkù àmọ́ àṣìbí tá a wà yìí sìn ẹ̀yin ọmọ ogun tọ́nu bẹ̀nẹ̀ ẹ má bínú mo bẹ̀ nítorí ọlọ́run a máa tẹ̀ sí president yìí lójú láìpẹ́ yìí o a máa wá gbé kúrò lórí gbogbo àwọn bú ọba yẹn a máa wá fèsì president yẹn correct correct báyìí because báwo ni ìjọba nàìjíríà ṣe máa máa control ẹ̀ kó mú ọmọ ọlọ́mọ dání ní twenty twenty three láì ṣe pé ó ṣẹ̀ láàrin wọn nìyẹn bọ́ ẹ jẹ́ kí sótọ́ plan ẹ jẹ́ kí sótọ́ fún yín international community máa dìde a máa wá sùn yín torí gbogbo bẹ̀nẹ̀gọ́ ẹ̀dọ́ èkó gbogbo òlu wọn wọn ọ̀dọ́ Lagos Lagos state ẹ̀dọ́ but now à ń bẹ̀ mo lè sọ iye fídíò tí mo ti ṣe tó dẹ̀ ń lọ bá president yìí direct I swear to God tó yẹ pé ẹni tó ní kí n máa ṣe é ó lọ ń pilẹ̀ fún president yẹn tó dẹ̀ sọ fún mi wọ́n náà wọ́n gba aláàjì kò sí ìtí kò ń gbọ́ ẹ ní àwọn fídíò clip one one minute tìbẹ̀tẹ̀ máa ń ti máa ṣe yẹn president yẹn wọ́n ń pilẹ̀ fún at the end of the day a gbọ́ pé wọ́n ní Buhari ló ní kó mú dání iye òkun àwa o a máa tẹ̀ sí president yẹn lójú o ó fẹ́ ó kọ̀ torí president kú tọ́nu Benin Republic you are looking for a big problem from ọmọ Yoruba. you are looking for a very very big problem tó yẹ pé tí problem yẹn bá dé wàá wá blame ẹ because instead kó ra jókòó. àwọn ọ̀nà ẹ̀ tó ti ń kù náà. àwọn ọ̀nà ẹ̀ mọ̀mọ́ àwọn ọ̀nà ẹ̀ ti ń kù pé kò fi ẹni ẹlẹ́ni lẹ̀. ó ti ń kù. ṣètò wa fẹ́ gbọ́ máa rìlẹ́sì Sunday Igboho sọ̀rọ̀ ọ̀hún kìnìún o torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ sólẹ̀ ń yọ gbọ́ alájẹ ni pé mò ń tẹnu mọ́ kinní yẹn kí wọ́n bá rìlísì Sunday tó ti lọ pe àwọn kàbá àwọn Boko Haram tó ti ní kọ́ lọ dúró kọ́ wá àtàkì ẹ̀ that pé àní dúró de Yorùbá nation mọ́ àwa fèsì bẹ̀nẹ̀ ìjà yá wá dìjà French ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá tiẹ̀ gbé ni. àti yorùbá yìí sọ̀rọ̀ alájì. ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi lù agbára ọlọ́run ṣe rí èrè tí èmi máa sọ kò ní pọ̀ jù èmi kọ́kọ́ fẹ́ bẹ gbogbo àwọn pọlitíṣà wa ní nàìjíríà mo bẹ̀ yí gidi gan ni ẹ jẹ́ ká nìyẹn sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀. hello. ẹ bá a dá sí ìdúró hello. ẹ kú ètò bros ẹ má bínú ìmọ̀ pé àwọn tó fẹ́ pè lórí program yìí pọ̀. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wà very very important sí life àwa ọmọ yorùbá ọlọ́run ṣẹlẹ́gbọ̀n tó wà lẹ́yìn yẹn náà ó kí wọn o ọlọ́run mo kí wọn. ẹ ṣeun bọ́dà. ẹni tó dẹ̀ pè kọ́ ẹni tó dẹ̀ pè tán kí ẹni tó pè tó ẹnìkan pè tó ń fún wa ní breakdown salary wọn yẹn ẹni yẹn clear a lot of problem tó ti lè wà lọ́pọ̀ a lot of people. ṣùgbọ́n ṣe rọrọ̀ tẹ́ ẹ̀ sọ lọ́wọ́ yìí ni mo ṣe pè padà ọ̀rọ̀ president yìí kò tó nu yẹn. Hmm. ṣé ti rí nǹkan tó ń tọ́ ṣe àti bẹ̀rẹ̀ mo ti sọ mo pè lórí ṣóyìn náà gbà yẹn. lọ́wọ́ lọ́dún. kò ń ṣe inú wa ń dùn pé wọn ò dá padà sí nàìjíríà ṣùgbọ́n ṣẹlẹ̀ àwọn haúsá yẹn náà wọ́n mọ àwọn fúlàní wọ́n bẹ̀rù wa náà dé stage kan mm-hmm. àwọn náà ẹ má dá padà ṣùgbọ́n ẹ má jẹ́ kó continue journey yẹn <laughs> ṣùgbọ́n torí torí tó má continue jo tí ẹ lóye bá continue journey wọn ó máa tún ó máa tún publicize gbogbo problem táwọn ọmọ yorùbá ní ó máa jẹ́ kí everybody gbọ́n pa wa mọ́ hmm. now ṣẹ́rí ẹjọ́ ẹ̀yẹ́ kí president ìlú yẹn kọ́ wá sọ fún wa nísìnyí abẹ́ òfin wo náà fi yìí Sunday mu. thank you. abẹ́ òfin èwo kò sẹ́ Nàìjíríà kò sẹ́ lùmí kí lẹ dì í mú fún. kí ló ṣe. iṣẹ́ ti rí ẹ má jẹ́ ká máa tọrọ sọ̀rọ̀ para wa ẹ̀gbọ́n mi ṣe dé ìwọ̀n àwọn tó ń ṣe program tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń ṣe yìí olóòótọ́ kọ́ ló pọ̀ nù gbogbo wọn o àwọn tó ṣiṣẹ́ fún Buhari wà nù wọn o ah. torí pé ọkàn ti yín mọ́ ah. ẹ ṣe ń wò pé bóyá ọkọ̀ everybody mọ́ o ẹ má jẹ́ kí n parọ́ fún yín o mo mọ mo mọ program tí mo ti tí mo ti gbèrè tó yẹ pé mo ti rí pé nǹkan tó máa fà ó tọ́ fún ọmọ Yorùbá wọn gbà kó jáde o because wọn kàn wọn mọ nǹkan tó ń ṣe o ṣé ti ìjọba ni wọn wọn lágbára ju bá ti rò níwèé àwọn tí Yorùbá mọ̀ ló máa rò wọn lágbára agbára pọ̀ lọ́wọ́ wọn so bọ̀ irú ẹ̀yin tẹ́ ṣíbẹ̀ mo ṣe tẹ̀lé program yìí mo lè ti tẹ̀lé kọ́rọ̀ Yorùbá nation tó dé. wọ́n ti àmúmọ́ ṣùgbọ́n ṣe ráwọn ọmọ Yorùbá mi ní ká instigate ogun mi ní ká instigate ìjà point mi rèé same All right, my people. Well, the truth of the matter has been that even the no the youth of Benin Republic right now are solidly behind the Oduduwa agitators. And uh, right now, most of them have even spoken at length that, hmm, Oga Presido, release this man, Chief Sunday Igboho. Release him because we don't want trouble. And then, according to what you uh, know, had been gathered, you heard for yourselves that you no, know, the president had been ordered to old Chief Sunday Igboho till 2023. <laughs> oh my goodness, oh, I pity this man. Well, the thing is that uh, these people, the agitators, have made up their minds that no going back on this movement. That this time around, in fact, eh, we will even know onto this matter. Forget about oh, urban um, Yoruba Nation agitation, and face you squarely. Do you know what that means? <laughs> this is another serious one. Well, my people, a lot of things are actually being said onto this, and um, what more can we say? Meanwhile, let me have your take on this, my people, and remember to subscribe for more updates if you are new on this channel. All right. Thanks and God bless.